wọ́n aṣọ́rú aṣọ yìí dẹ̀tọ́ wọ́n á máa wọ̀ ọ́ yálà lọ́kùnrin àbí lọ́dọ̀ obìnrin ni aṣọ yìí wọ́n máa wọ̀ ọ́ tó sì jẹ́ sí pé ṣẹ̀dá ṣẹ̀dá kò sọ fún wa yìí pé aṣọ àríyí tá a sọ yìí aṣọ àrán tá a sọ yìí kìí ṣẹ̀tọ́ fún wa láyé àlìjẹ́ náà ti pè é lẹ́tọ̀ fún wa libasuhum fiha harir akàǹtẹ̀ sí ibi ìlànà. gbogbo àwọn nǹkan wọ̀nyí àlìjẹ́nà náà ti láwọ̀ bó tẹ̀ ẹ́ pé ìjọba náà ṣe láyé náà kò lè jẹ́ kò lè jẹ́ tọ̀ wọ́n kà sọ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti wá kó wọn sọ lóko ẹ̀ náà àbọ̀ jẹ́rù dìsáyìn tọ́jọ́ bẹ́ẹ̀ ànábìíní èèwọ̀ ni fún wa láyé wọn làwọn ọmọ wò fúnra láyé kódà níbi ní àwọn tá a sọ yìí wàlúkọ́m ọtí wọ́n sọ ọtí náà dẹ̀tọ́ fún ara wọn ó sì kẹsí pé kíni èèwọ̀ ló wọ́n lọ́wọ́ pé ọtí wọ́n sọ dẹ̀tọ́ fún àwọn. wàlúmáàzì kódà wọ́n sọ orin music wọ́n sọ music wọ́n sọ ọ̀hún náà dẹ̀tọ́ jama ẹ̀dá gbogbo táwí kọ́dà láàrin àwọn táwọn èèyàn máa tọ́ka sí pé àǹfààní gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin kò sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. lé léwu láwọn tá a sọ yìí kódà níbi ìsọ yìí ìkànnù wa ó tún délé léwu ṣáájú wa lẹ́tà sọ yìí. òun àtẹnìkan tó wájú sí wípé a ti ẹ̀jọ kéwú àjọ pàdé àjọ gẹ́mẹ̀tì nílé kéwú lẹ́nu kejì rẹ̀ yìí wọ́n àjọ sọ̀rọ̀ ojú sì ń tì mí wípé sáwọn eléyìí ẹ sì ń pera yín làbá pé a ah, yálà bí tún ṣe ibi táwọn wá ta wọn yálà bí tún ṣe àmọ́ o ó tún wá òògùn wátà yìí bí ti sọ́jọ́ náà nìyẹn wọ̀lọ́ yìí ó òògùn wátà yìí àwọn tẹ́kọ̀ọ́ wátà yìí òògùn téèyàn lè fi kó bẹ̀rẹ̀ sùn dáadáa wọ̀lọ́ yìí bí ti sọ́jọ́ náà nìyẹn ojú sì ń tì mí ah ó jẹ̀rọ àwọn yunifásitì wọn wá bóyá bá ti wá bá. você vai ver ele. lágbájá kọ́ ni kúrú náà múra ẹ̀ aṣọ ọ̀gbàlá dábùkà ètí ẹ̀ máa wọ̀ ní iléèwé nù ẹ̀ kó ti wọlé ìwé gíga dèdè ní bàbá afọ́nù ìyá ibẹ̀ náà ni ọmọ lọ. tó bá ti kó lẹ́sọ̀ rúùmù nínú kó padà sí yàrá ẹ̀ àbí kó padà sí mọ́sù àbí kẹ́ bá ní lẹ́bì ìrìn ìrìn ojúmọ́lẹ̀ nínú ẹ̀ lọ. àmọ́kẹ́ yàrá bí kan tí wọ́n ti ń jó ẹ̀ nìyí bẹ́ẹ̀ ọmọ dáadáa ẹ̀ nípa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn bá jẹ́ sí pé kò sí gbogbo báyìí tí wọ́n ń ṣe nínú kápásì lọ́wọ́ kí ó sẹ́ẹ̀ tí ò mọ̀ ẹ̀ẹ́ kíyèsí wọn wọn náà kó o fi má ẹ̀sìtẹ́tì pé yọ yọ ọmọ ọdún bẹ́ẹ̀ ọmọ ọmọ yẹn yọ wà á ẹ̀xẹ́l àbá máa retí first class lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn ẹlẹ́wọ̀n láéláé má retí ẹ̀ má retí first class lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn kọ́dà má retí second class ọ̀pà tọ́ba sèṣì tọ́ba sèṣì lọ́ọ́ má retí second class lọ́wọ́ àwọn ó sèṣì náà tán ni torí pé òun náà mọ̀ pé sukùl tó ń wà tẹ́lẹ̀ ìranù lòún ṣe ìbáwọn kan là ń sọ yìí ìwọ bàbá ìwọ ìyá bí yunifásitì lọ́nà ọgbọ́n rẹ wà gbogbo owó tó tó ń fún àti títí ń gbà lọ́wọ́ àwọn ọkùnrin àwọn àbá àgbájú ẹ̀ka nígbà lọ́wọ́ wọ́n tún bá wọn sùn sọ́kárí tọ́wọ́ wá yá tọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ bí gbogbo ọmọ inú rẹ̀ dànù tó sá ti sí tọ́ílẹ̀tì wọ́n wá padà tún ní kíní kan kíní bí ó pọ̀ kan kíní kan báyọ̀ wú kíní. kẹ̀kẹ́ má kò sí kẹ̀kẹ́ tó lè wú pọ̀ làwọn bẹ̀ má. torí ìdí eléyìí ànábì sọ̀rọ̀ yẹn ní sọ wípé kì í ṣe káwọn wá wá káàkiri pé àgbàlá láàrin àwọn gbèbè yìí nǹkan yìí wọ́n máa ṣẹlẹ̀ káwọn jọjọ wá lójú ọ̀kan nìyẹn. ó ti ní mo tún àjọ lọ sí wáàsí kan ní ọ̀fà ọ̀kan nù ẹnìkan tí wọ́n kọ́ ní Quran wọ́n ti kọ́ kéwú dáadáa ẹnì wá ní ó ti lówó lọ́wọ́ dáadáa ó kọ́ lè kó lówó ẹ̀ ó wá tó ń ṣe wà nímọ̀ báwọn ọmọ rẹ̀ àwọn tí wọ́n á ń ṣe wà nímọ̀ wọ̀nyí papọ̀ òun náà wà lóun fẹ́ ṣe tòun àbọ̀dọ̀ wa tó tún kọ́ sọ́fà ó kọ́lé sí lọ́rùn ó nílé epo ó wá fẹ́ kán ṣe é ní ìlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọ́ mọ̀ ọ̀fà gẹ́gẹ́ ni àwọn tẹ̀lé àwọn afọ àlọ́ ìjọ náà kìlàfẹ́ ló bẹ̀ ní pé àbá àtúnṣe rọ́ ìlú òun ẹ̀ tàbí ọ̀rọ̀ ẹ̀ mú àbá àtúnṣe rọ́ ìlú tẹ́ ẹ bá wu aṣọ tọwọ́ jama la ilaha illallah aṣọ satin lace ní báyìí tí máa ń ní hò báyìí òun náà lọ́wọ́ kọ̀ tó wọ nǹkan kan tẹ́sàlẹ̀ tó lè tẹ́ ẹ̀mí ní hò ara a lọ wájú òkú wò wò wò gbogbo ara àbá àti ọ̀dọ̀ lọ́ba ṣe dáadáa fún àbá ṣe Adam Adam àti Adam yá yà mọ̀tẹ́lọ̀ kó lọ́ba ṣe dáadáa fún. wọ́n ní wá wòká wòká wòká ojúmọ̀ ọ̀bá má wọ́n padà pé àfà torí ọlọ́run èyí náà lè ṣe wá síbáwò yẹn ẹ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọlé gbogbo òdi yìí làwọn ń ta gbogbo òdi yìí làwọn ta yìí subhanallah ẹ wá wo èyí wọn ọ̀kan yìí ká tó wá wọ àwọn aṣọ míì tó ṣe wípé bẹ́ẹ̀ bá wọ ọgbà mi tí ò rí jẹ tó bá rí aṣọ lásán ìbẹ̀ sí pèrè yẹn. ní ti wíwọ ọbẹ̀ nìyẹn ó ṣe wọ̀ ọ́ àti ìkófinṣe fáàrí pẹ̀lú ẹ̀ tẹ̀ ọ̀pọ̀tọ̀ ni kéèyàn wọ sọ ọ̀tọ̀ ni kéèyàn tún máa fi ṣe fáàrí gbogbo eléyìí náà ló kópa lọ́dọ̀ pọ̀lọpọ̀ náà àwọn àlùmíì tí wọ́n ń pera wọn láàbá lé káma sì wá bọ̀ a sọ pé islam ní ká máa rìn wò islam fẹ́ káwọ sọtọ́ mọ́ káwọ da dá ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ ìjẹ́sìn takò gbogbo àwọn aṣọ kan tó ẹ̀sìn sọ pé àgbọ̀dọ̀ wọ̀ ewúrọ ẹ̀ lè ta aṣọ lẹ́ẹ̀kan yẹn àwọn aṣọ ó jọ bí sílíkì báyìí ìgbẹ́ sílíkì right? gbàtó padà wá yá lọ padà wá sọ pé mo mọ̀ ọ́ bá ah, a pàtó wọn ó padà wá tún kí mi dáadáa lọ́tọ̀ pé mo mọ̀ ọ́ ó wá sọ fún mi wípé lákùrẹ́ yìí àwọn ọmọ rà nítòsí sọ yẹn kó tó sọ èmi náà má tẹ̀lé kó tó sọ èmi náà má tẹ̀lé ẹ dákú kí á làwọn ẹgbẹ́ bí ìyẹn kó tó dìgbà tọ́nà tó yẹ tó ní súnà tó yé wa báyìí àwọn kan bẹ wọn kó wọn ní jàmbáríyà àjọké pẹ̀lú àfáà yìí náà ni èmi dákú òun náà tó náà àwọn tọ́rọ lè dé àjọ lọ lè kéwò kódà gbàtọ́lọ̀ tó wá kéwọ́n tó yé àwa díẹ̀ jù ẹni tá à ń sọ yìí lọ ó láwọn tíra bó ti dàgbà tó bọ̀rọ̀ ẹ̀sìn jìnnà tó tó fẹ́ràn rẹ̀ nìyẹn bó ti dàgbà tó tó jù wá lọ kọ́dà bàbá là máa pè ní tó jù wá lọ nígbà tó jù wá nígbà yóò wá tó kó tíra wá láti lé wọn yóò wá kéwọ́n lọ́dọ̀ ìgbà yẹn wá ní tí wọ́n á ń ṣe mọ́wúlídì wọ́n fẹ́ kí n wá nígbà yẹn yóò sì fẹ́ kí n sọ̀rọ̀ yóò bẹ kí n bá òun kọ nǹkan títí ó ṣẹlẹ̀ ní pé kí n bá òun kọ nǹkan tí wọ́n wá kọ òun ní ọ̀kà èmi ọ̀wà bá tu ọ̀jọ̀ ọ̀jọ̀ ọ̀jọ̀ tí mi kọ ní kíkà lọ́tọ̀ èmi ní ọ̀wà bá gbogbo ata aláàtí jọjọ rẹ kẹkẹ àníwọlé rẹ jọ àwọn sẹ́yìn rẹ wọn wà mẹ ṣùgbọ́n tá a bá fẹ́ wọ bẹ̀ báyìí òun alukọ̀ ọ̀nùmù tí ó jáde sí wa gbogbo ìwọ wa ni wípé nígbà yẹn kọ́dà ní a ní èrò yìí pé ọtí wọn máa ń mú àwọn òbí wípé bẹ máa ń wá jẹ́ pé ọtí yóò tún mọ̀ wá rùn kọ́ máa rùn tó báyìí kò yẹ kó lè rí bẹ́ẹ̀ nígbà tá à ń sọ yìí ó wá dọ̀nù ká àti padà wá jáde lè kéwú èmi ti lọ àlékímá gbà kó tó lọ nìjẹ́ wọ́n wá wálé lọ́dún kan tí mo lọ nìjẹ́ tí mo wálé àwa ríra wa fún wa kí wọn kọjá ládùúgbò fún àwọn bàbá mi bàbá mi léjọ náà ẹ kọjọ mẹ́ta o wọn bẹ̀rẹ̀ kọ ah, àwọn jẹmọ yìí kankan wọn yẹn ń kọ wá ní àwọn ah, ìṣẹ̀dárí Senegal kóun lọ Senegal tẹ̀ pé àwọn tó máa ń ṣe sáwí wọ́n lébi kan tí wọ́n lọ àyè ṣé àwọn ti dá ní wọ́n lọ ṣé Ibrahim Niass wọ́n lọ bẹ̀ wọ́n lọ ṣe dé ni wọ́n lọ sí káwọ́dà wọ́n lọ ṣe dé ni bèrè pé. péré ó ní kí ló dé ọ̀nà ó ní tẹ̀lé ni pé sẹ́yìn kura bàtà máa ń wá kíkà ọ̀ ẹ̀yìn kura yìí pé ẹ̀ máa kó òun ọ̀tí lẹ́sẹ̀ kan náà bírèdì mi lọ pé sọtí ni kí náà fọwọ́ gbọ́ gbà yìí lóòótọ́ àwọn sọ bẹ́ẹ̀ àlèkù yìí nì kọ́mọ́dé ẹgbẹ́ wa pé aláwọ̀ fún tá a ti ń pè wà ní káyọ̀ ọdún máa mutí lóòótọ́ káwọn olè rò pé àwọn ọmọ mutí wọn lọ tí ni o wọn ni tó jẹ́ àwọn ọjà nìyẹn gbogbo abádọ́pọ̀ wa ni wọ́n sọ pé dandan ni kó wọ́n ra ọtí wọ́n kó ló wọ́n bẹ́ẹ̀ ní ìjádà owó epo ẹ̀sìn nìyẹn àbí kó wọ́n rà àwọn ẹ̀ tí wọ́n sì bọ́ sójú àgbo tó bá ń fì báyìí wọ́n ní àwọn sẹ́wù dé àti pàtó gbogbo ló wá tọ́ra òun ni wọ́n wá fi làsíkà wọn wá làsíkì wọn wá bọ́ lákọ́lákọ́ pàtó gbogbo ló wá tọ́ra ṣíṣe gbọ́ wọn sùn wọn àrùkọ sẹ́wùrì o ojú ojú lọ ojú kẹtọ ojú ojú lọ níkúri nírí àdìjànú àtọkọkọrọ tó mú nídàmú ẹ ó sì wá dúdú báyìí kúrò ọgbọ́n kọjú àwọn àfáà gidi lójú o anábì ti sọ kalẹ̀ páwọn pàǹdarú àwọn èèyàn bẹ́ẹ̀ ń bọ̀ wá àwọn aláwọ̀ afojúlẹ̀ láàmú àwọn owó lọ́jà àfáà gidi láàmú àwọn tó ń pè yẹn sẹ́sìn lódodo. àwọn náà ò ní rọtí sí èèwọ̀ ni èèwọ̀ ni. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin alimọ̀hánzì tànàbí ni wọ́n máa sọ náà dẹ̀tọ́ ó sì pé èèwọ̀ ni pé wọn lọ sílé léèwọ̀ ẹ wo mísíkì lẹ́yìn tún rí inú àwọn àmì ìdá ẹ pé wáyé ẹ ló pé wá sí ló pé wá sí báyìí tí bá lu lẹ́yìn tó ń náà wọn agbáramújó tẹ̀sùmá àgbo tó máa lọ́rọ́ ànábì ni ẹ̀wọ́n jọ yín lójú àwọn kan pọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ mísíkì tẹ̀tọ́ wọ́n lẹ́tọ́ ni wọn ò ní pè é léwọ̀ fáwọn èèyàn kọ́dà ọ̀kan náà àwọn táwọn èèyàn ń pè láàbá àga mo tẹ́ ń gbọ́dọ̀ ilé náà kọ̀ pẹ́ sí ni wọ́n ní sọ ẹjọ́ náà yìí pé ẹ bá wọn wáyà kùránì kan ẹ̀sìn báwọn wá dìbì kan tó sọ pé èèwọ̀ ni music ẹ pé èèwọ̀ lórin tọ́pọ̀ ní kùránì kéṣe yóò kàn ẹ̀ bá kàlẹ́ yìí hádìsì kan lásọ yìí ìsìn bá tuntun mẹ́mbẹ́ òkèlè wọn ànábì ní làyàkùnánà àkùwá mọ́mìn ummati yẹsẹ̀ ìlú náà wọn wọn máa sọ dẹ̀ tọ́ kẹ́lẹ́mà tó wọ́n lè sọ pé yẹsẹ̀ ìlú ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan yẹn haramu ní tẹ́lẹ̀. àbí nǹkan tí yẹn ń ṣe ẹ̀tọ́ tẹ́lẹ̀ àbí nǹkan tí yẹn ń ṣe wọ̀ tẹ́lẹ̀ ẹnì kan jẹ̀kọ́ ṣe sọ́ọ́ dẹ̀tọ́ lára ìtumọ̀ ẹni kó ti dé wọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ aṣọ dẹ̀tọ́ ṣùgbọ́n bí wọ́n ṣe sọ́ọ́ lé kò lè yé lẹ́yìn tá à ń sọ yà kò lè yé torípé ẹni tí kéwú bá yé ló lè mọ̀ túmọ̀ tá à ń sọ yìí torí ìdí eléyìí kámọ́jọ́ yà wá lẹ́nu báwọn àgbà bá náà àbá àti wọn sọ pé mí sì fèsì kankan wọn ò ṣe kankan kọ́lá ẹ̀ ń bá àwọn ọmọ wọn gbé lárugẹ oríṣiríṣi ìlú ló kọ́ àwọn ẹ̀mí sí àwọn ẹ̀mí táyà náà láwọn fi ń gbẹ̀sìn ga kìnní kan là wà wà tá a ti gbẹ ẹ̀sìn gan ẹ̀rí bí wọ́n ti máa ń gbára rẹ̀ inú wọn lè ṣe nǹkan tó lọ títí kan gbọ́dọ̀ wá bí kìnní kan àti bí agogo báyìí wọ́n ti ná wọ́n èlù jìtá wọ́n èlù jáàsì ìgbọ́n nísìnyẹn lọ́wọ́ wa àwọn tó láwọn ń kọrin ẹ̀sìn àwọn tó ń kọrin ẹ̀sìn tí wọ́n láwọn ń kọrin ẹ̀sìn. gbogbo eléyìí kámájọ ojú àwa lẹ́nu ara àlámọ́tò sáà náà tọ́lá nàbí sọ púpọ̀ ó sì dé àwọn aláwọ̀ àmà báwo ti sọ̀ra àwọn akẹ́tà abẹ́ fún bẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí ànábì fẹ́ fi jẹ́ ẹ̀múlẹ̀ pé ká lọ́ọ́ mọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí o nínú àwọn tí máa jẹ́ kí adùn kọ́ máa wá sára ni tí sì máa mú ní ṣe sì náà tí èjé kéèyàn ò lè dìbò ṣùgbọ́n pẹ́ tó wá ti jìnnà yóò ṣèrànlọ́wọ́ láti lè fọ irú ẹ̀mí ẹni bẹ́ẹ̀ má pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ibi tọ́lọ̀ tó dáa tó ní malé ní náà rí o àtùpàrà tó máa tẹ̀síwájú ní ẹlẹ́ẹ̀karùn-ún nínú ọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ mi tó tún máa bọ̀ abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ léta wílé ní ọkọ́ lọ́nkúrú láti fún ìṣẹ̀lẹ̀ nìkan kan